lóbi sùn ìyàwó rẹ ní dédédédé náà tó ń gbé ọ̀rọ̀ pàṣẹ lẹ́nu wọn náà bá gbé ọwọ́ adé ọwọ́ àrùn pé ṣé n ti kọ obìnrin yìí lẹ̀ àbí mo ti kọ́ ni ó jọ pé mo ti kọ́ o ó ti kọ́ torí pé àlèyàn pinnu láàyè lóru tó ní tó bá dájú iyèméjì ò lè ṣe kí ni dáa bàbá rẹ ni bàbá yìí ó sì jọ lójú pé bàbá rẹ fa wọn á bẹ̀rẹ̀ ṣíṣe iyèméjì bàbá kan lọ dé òun náà pé òun mọ ní bàbá rẹ kìí má ti bá ka ẹ ẹ ń tara ẹ jẹ torí pé àlìyé kínú láyé lè lòdì. àbí màmá kan lọ́kàn lọ́ọ́ dìde from nowhere ọwọ́ àgbẹ̀ á tó ni màmá rẹ o tó ń torí de olóyè báyìí kó yọ o òun wá ìjọ táwọn ń bọ̀ wá mú ọ lọ kàkà ìjọ pọ̀ láò à ẹ dákun o àlìyé kínú láyé lòdì. màmá tèmi ni ẹ̀yin ẹwọ́ máa ti ń lọ bó ẹ wà lọ́sọ̀wájú. so gbogbo eléyà fi hàn pé màá tábàtàbí yaqinin la yazulu illa bi yaqinin mẹsìlì síbẹ̀ wá ní lọ́dọ̀ gbogbo fòkànhá èsì bẹ́ẹ̀ o lọ́dọ̀ gbogbo fòkànhá tó pọ̀ jù hànàfíyà ṣàfìíyà hànàbílà wọn ní àlìyàkínú láyé zoro bí ṣẹ́k fi pọ̀ hàrà níbi nǹkan míì màlìkíyà náà wà pẹ̀lú wọn àmọ́ nínú pọ̀ wọn ní là nínú àlùwàlá wọn ní là àlìyàkínú yẹ zoro bí sùrẹ́ ló ti jẹ́ pété máa ń ka fíkù màlìkìyà àwọn ò ní sọ píríncípù fún yín àwọn kan sọ fún yín pé wàṣẹkù fìlhàdẹtì nínú nawaqidul wudu àṣẹkù fìlhàdẹtì ẹ̀rí nu tíra màlìkìyà bẹ́ẹ̀ pinnu tí máa bá lù alájẹ kàtẹ́yẹ méjì nípa atọ́ àbáàtò kàtẹ́yẹ méjì nípa atọ̀ àbáàtọ̀ kàtẹ́yẹ méjì nípa yàgbẹ́ àbáyàgbẹ́ kàtẹ́yẹ méjì nípa màdí ìjáde àbí òjáde eléyìí ti tó bá lù alájẹ kí ló dé síbí ànábì sọlá àtúnlá ní sọ fún wa bíi pé tínú bá ń kùn kéèyàn má ba àrùn jẹ títí téèyàn gbóòórùn àbí kó gbóòórùn so kí ló dé síbá tètè fi hàn àpè tí ọba dájú nítorí ọba dájú bíi rẹ̀ náà ló tó ti dànù àwọn ni bẹ́ẹ̀ ni bí gbogbo nǹkan àmọ́ yàtọ̀ sálù àlà wọ́n ní torí pé kí ni tó bá ti ṣe iyèméjì níbi àlùwàlá ó dàbí ìgbà tó ti èméjì ń bè rún ni. sóye kìí ṣe pé ń pa pé ó ṣe èméjì pé sóun sọ àbọ̀ òun sọ lórí irun o ìtumọ̀ rẹ̀ ni pé ní ìsinyìí ìgbà tó ṣe èméjì ń bè àlùwàlá bí sàlùwàlá rẹ̀ ń bè àbí òsì ó dàbí kó ṣe èméjì pé ṣé mo ti kírun àbí ń tè kírun tọ́ba ní ó dàbí ìgbà tí mo ti kí ìṣàrò kí láà fún ọ òtí kì sọ yé wa nítorí pé ìtọ́ dájú ni kò tí ì àwọn aṣọ pé aṣẹ́kù fìṣọ́ kẹṣẹ́kì fílmù ṣòro pọ̀ píríncípù táwọn lò ní. wípé tí a bá ti lè ṣe iyèméjì nípa ń tá a conditionalize rẹ̀ fún nǹkan ó dàbí ìgbà tá a ṣe iyèméjì nípa ń tá a rẹ̀ fún un. aṣẹ́kù fìṣọ́ kẹṣẹ́kì fílmù ṣòro ìmáàmù kọ̀rọ̀fì rahimahullahu ta'ala. في كتابه الفروق الإمام القرافي àwọn ni wọ́n ti àlàyé ọ̀rọ̀ yìí èjì tí màlìkì àti takò àwọn yòókù píríncípù yìí àmọ́ àwọn sọ pé píríncípù yìí kò tó nítorí pé píríncípù tẹ̀lé yìí qa'idatul kulliyah yẹn ni pé píríncípù tó fẹ̀ tó tó tó kọ́ńkàdì gbogbo yòókù ni àmì ìsẹ́yìn mú ẹ bọ́ọ̀bì tún fàrẹ̀ yìí bọ́ọ̀bítún kàrí ẹnìkan local principle kò lagbara láti fi general principle dànù torí ẹ̀ mú nǹkan mi wá torí sọ fún wa ní ìsìnkú méjì nípa tó tó o ti wá látọ̀sán di ní ìtura ni tó ń padà lọ yàgbẹ́ alámọ́. ẹsì ní kó wọn máa kírun sọ ah ẹbí wọn lọ sọ pé ọdájú pọ lálù aláǹgbà yẹn ó ṣeé ṣe méjì kan yàgbé ẹ̀fọ́ yàgbé àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á sálù aláǹkó tó kí. mo rò pé ó yé àmọ́ ìgbà tó ní ọdá mi lójú fún mọ lálù àlà àmọ́ mò ń ṣe èméjì pé mo yàgbé àbí yàgbẹ́ kò gbọ́dọ̀ lọ tún àlù àlà sí tó yé wa kò lálù àlà títí tí ó fi dá lójú lẹ́yìn ìṣá yìí pé a ah, òun yàgbẹ́ o a sọ pé làbà àánà kan ní ìsìn wa lọ sàlùwàlà wàá ti kí ni wàá tún un yẹn kí sílé ìjẹ́bù ti jẹ́ mẹ́yẹn ó túmọ̀ sí pé píríncípù ńlá òtún náà àdéhìí jáde gẹ́gẹ́ báwọn píríncípù ńlá ńlá náà ti ti jáde nínú àwọn àdéhìí mi eléyìí fi hàn wá pé irú àwọn ẹni tí wàsíwàsí tí wọ́n á máa bájà ìròyìnròyìn ní máa bá àwọn míì jà tí wọ́n bá ti lè bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú yín báyìí ẹ̀yẹn sá ti sọ àyè tẹ̀ fi tí ìgbà tẹ̀ fi bẹ̀rẹ̀ ẹ̀rùn ìgbà tẹ́ bá ti sálámà ẹ̀rì kó ti jáde ẹni tí ẹjọ bẹ̀rẹ̀ ẹrun yọba tó máa san ọrùn á kí ló dé ike àlùwàlá yẹn já ni àlùwàlá ò lọ já torí àṣetáni ti rí mú ó ti wọnú sáfù sáfù àwọn ṣètáni ti ń ṣe síbàṣíbà so irú àwọn ọmọ yẹn ń jẹ́ sọ fún ni pé kí ni kọ́ máa bá àrùn rẹ̀ sọ tó bá ti sàlùwàlá kò gbọ́dọ̀ tún yà sọ́tún yà sósì mà pàápàá jùlọ tó bá ti ṣẹlẹ̀ pé atẹ́gùn atẹ́gùn ti ń jáde ó ti dà rẹ̀ fún ó ti dà rùn á sọ pé kọ́ máa bá àrùn rẹ̀ sùn torí gbogbo atẹ́gùn tó bá jáde lẹ́yìn tó ti sàlùwàlá ńṣe lọ́dà bí ìgbà tó gùn fẹ̀. ọlọ́run akó fún wa mọ̀nà kọ́ran wa lọ lórí àti ní ìmà ìmà tí ó sọ wá láǹfààní láyé àtàlùfẹ́yàmà ìmà tá a máa múlò tí ó sì sábàbí ká nífẹ̀ẹ́ anábì Muhammad sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa

fi hàn fọkàn fún kíni pé kíni. Bí ẹ dákun ẹ̀pẹ̀ ah, ah, ah. nọ́mbà kan nọ́mbà kan ló mú. Náà ètò pàtàkì jù náà lọ́mọ bèrè. Àkọ́kọ́ tẹ́lá kọ̀ọ̀kọ́ tó ṣe àdìgbàgbé ẹ̀. Tẹ́lẹ̀ kejì ó ṣe yàn gbàgbé tẹ́lá kọ̀ọ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ní ọgbà ìfẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ òkè yorùbá ti kọ̀ ọ̀rọ̀ tó bá pọ̀ jù làkè ló máa ń bí. náà kí ni sara àkọ́kọ́ gánà yìí oúnjẹ tí ó dàjẹ́ tí oúnjẹ tí máa kó bá nù ní àdúgbò àwọn kéèké ló wà náà tí ò gbọ́ tí ẹ wà ẹ̀rí nǹkan mọ̀ àìdàjẹ́sì kọ́ ló mú ọmọ tó bí ìbá ṣe pé ẹ̀wà ló mọ ọmọ sùn kúròpọ̀ yé ẹ̀wà digest kò digest àmì kọ́ ọmọ sùn ní kò jẹ̀wà àbí òye wa kẹ́ bó ti jẹ́ pé àmì kéèyàn máa mú mi tí ẹ̀ máa ti mú mi pọ̀ àmì kọ́ jẹ̀wà ni bẹ́ẹ̀ náà ni tí ẹ̀ máa ti ń sún pọ̀ àmì kó ti kí ni ọjẹ́ wà ni ìyẹn náà ti mọ wọn ó ti mọ ara rẹ̀ yìí pé inú òun ọjọ́ tí àjọṣepọ̀ kan tó lọ títí tó máa ti pẹ́ wà ní ìṣúbẹ̀ rẹ̀ torí àpọ̀lọ̀ ọ̀ràn lọ gbogbo àti ọba tó wà tó àlọ́ àlá rẹ̀. tó nọ́mbà tù ẹni tó ṣe é pé kọ̀tọ́ sí yàn láti fẹ́ bí màmí èèyàn bí ọmọ èèyàn bí ẹ̀gbọ́n àbábúrò èèyàn bìnrin ṣé a lè fọwọ́ kàn wọ́n pé ẹ dákun ẹ má bínú kò sí tó burú mẹ́ àmọ́ bó lọ fọwọ́ kàn rò pé yé wa òfin ọlọ́run tẹ̀lé yẹn wà very very strict níbo lọ fọwọ́ kàn ṣé ọfọwọ́ kàn wọ́n létí ká ní àbọ̀ ọfọwọ́ lù wọ́n lọ́wọ́ pé ẹ dàpọ̀ mọ́ ti dàpọ̀ mọ́ ti tó wọ́n afọwọ́ kàn wọ́n dì kíkíni mo rò pé yé wa àtúrò kò tẹ rí yẹn pé mọ́wọ́ lọ bí tí kọ́ mọ́wọ́ lọ ní máa bí gbọ́ pé ẹ̀gbọ́n lóyún ọmọ báyà rẹ̀ sùn gbogbo ẹ̀ ló ní ẹ̀gbọ́n tó fábúrò rẹ̀ lóyún àbúrò tó fẹ́gbọ́n rẹ̀ lóyún gbogbo ẹ̀ ní sáǹpù rẹ̀ wà lákọọ́lẹ̀ torí de eléyìí ká sọ̀rọ̀ àgbọ̀lọ̀ fọwọ́ kàn sọ̀rọ̀ rẹ̀. nàmbà tù bí ẹ bá ti mọ pé èyí tó máa ń ba àlùbàlà jẹ tó bá jáde ọ̀dọ́ ìpín ìyá wọn lọ́dọ̀ ẹni kò jáde rárá kò sì jáde àṣọ kò ní ọ̀pẹ́ sẹ́yìn ẹgbẹ́ wá kò jáde rárá kò jáde rárá kò jáde èèyàn fún mẹ́tì. ìgbésẹ̀ ní nítorí pé ọ̀jáde ọ̀jáde lẹ́rọ̀ ọ̀tọ̀ mo kún lọ́rùn má jáde ọ̀tọ̀ ẹ̀ tó bá kún iṣu lọ́rùn má jáde ó tó di pọ̀ bẹ̀rẹ̀ sí kírun aláàrẹ̀ jẹ àmọ́ tó bá kún lọ́rùn má jáde lẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí ní kírun ò nírun mo rò pé wa. kó ti rí o. àní ìsìn àti bẹ̀rẹ̀ sí kírun ń bọ̀ ẹ̀sán jọ ń jàjà so iṣó yàn padà jáde àlùwalá rẹ̀ wà. ìgbà tí ti jẹ́ irun ló ti bẹ́ẹ̀. àmọ́ bá kírun ẹ̀sán ń kó ni súnà náà Bàbá tẹ̀lé. Mo rò pé ti yí ìdáàdá lọ. Ìfọwọ́kàn bá ọ àwọn kéèsì ẹ̀ wọ́n fẹnu kó lẹ́nu àhán lé àhán nígbà tí náà ó tán máa sọ pé wọ́n fọwọ́ kàn mí torí pé àwọn nìkan bá sọ̀rọ̀ àwọn gbédè ìyẹn ni pé ọwọ́ kan awọ ní tí wọ́n sọ̀rọ̀ kì í ṣe pé tó bá kọ́ wọ́n fọwọ́ kàn mí lásọ̀ yọ sọ bọ́lá náà àdéhùn kan pé ń yín mi lè kan sọ àmọ́ pé aṣọ rẹ̀ lọ́ fọwọ́ kàn tàwé ló ń bàyì náà torí tó bá pé aṣọ rẹ̀ lọ́fọ̀ọ́ kankan asla àìṣe ò sọ torí kò mófin kankan wá mo rò kó yé wa gbogbo ní bá ti mófin wá nínú nínú òfin a kì í sọ nítorí pé wọ́n pè ní wasfun tart yẹn ni pé ìròyìn tó yẹ pé sísọ àtàìsọ rẹ̀ kò nítumọ̀ bí wọ́n ti sọ pé lábàá aróko kan wá ọwọ́ àtúndà ní sọlá àṣẹlẹ̀ irun orí rẹ̀ rí sakasaka gbogbo ara rẹ̀ dọ̀tí ẹ lọ́sàn-án àwẹ̀ ẹ wọ́n á kígbe pé mo ti mo ti mo ti pàdánù mo tún kó àdánù bá yan o mo báyàwó mi sùn lọ́sàn-án mo báyàwó mi sùn lọ́sàn-án àwẹ̀ lẹ́fàgì lẹ́ndì ńlá nílò gbogbo yòókù pọ̀ wá irun sakasaka kìíní kọ̀ bá àmọ́ kọ̀ bá àdírẹ́sì wa kọ́rọ̀pọ̀ yé ìtawà nílò nù torí ẹ̀ ló ti jẹ́ pé ntí ọba ti ní tàṣírí nínú ìdájọ́ tí wọ́n bá wí àìsí ètò ní ni wọ́n ẹ̀yìn tó o bá só lásò ó nú eléyìí ẹ̀sẹ̀ so àbí òye ẹ̀yìn iṣó mi yọ lọ sínú yóò sì dàbí ìgbà tó pláàtì nínú rẹ̀ tó gbọ́ gbòm tó eléyìí kìí ṣe so ó dìgbà tó bá jáde tó bá jáde ó rùn kò rùn ó ní wọ́n ń pè ní kíni èso kébù ti dẹ́kun àkàrà ọmọkùnrin wà àwọn olùmọ̀ sọ yìí kí. èyí tí ma jáde gbẹnu gan náà ó ń gan tó nì àmọ́ wọn èpè ní so nínú òfin gígùnfẹ̀ nítorí pé tó bí ètò jáde gbàdí iná ló bí ètò jáde gbẹnu oúnjẹ tá a jẹ náà wà á káràmọkùnmọ lọ ìgbà míwà tó gùnfẹ̀ tó à ń bẹ otu lẹ níbi ó ti rùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó so ń gbà mí ẹnìkan kan ò ní dìde torí wọ́gàn ọmọ kó so àbí bẹ́ẹ̀ kan tí ò ní rùn náà. Nàmbà fọ. Nínú Ṣé ìmáàmù ẹ̀yọ̀ kan? Lọ sọ̀rọ̀ oríṣi méjì mẹ́ta. Á padà sínú àwọn tíra mọ́láàbù. Bàtà bá padà sínú tíra mọ́láàbù, á wà á wo èwo nínú àwọn ọ̀rọ̀ tó takora wọn tó sọyún èwo ni wọ́n ti ń ṣe fatiwa lórí madhabu yẹn torí ẹ̀ tó bá yẹ pé ìmáàmù Shafi'i ni á wò wò ọ̀rọ̀ rẹ̀ oríṣi méjì ni máa sábà jẹ ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ àtọ̀rọ̀ tuntun torí ẹ̀ sọ pé ash-Shafi'iyyu fil-jadi àbí ash-Shafi'iyyu fil-qadim tó bá sọ ọ̀rọ̀ oríṣi méjì èyí tó jẹ́ tuntun yìí láàmà pè ní madhabu shafi'i tí wọ́n fi ṣe fatawa àyàfi nínú àwọn masáìlì kan tí ìmáàmù Nawawi yọ sọ́tọ̀ tó ní alqawlu qadim ní fatawa wà lórí ẹ̀ ó sàlàyé lẹ́yìn fún wa ní ìbẹ̀rẹ̀ síra rẹ̀ al-majmu' àmì sọ́tọ̀ àwọn màlìkíyà yìí ni àwọn eléyẹn ẹ máa wá èwo ni wọn fi ṣe fàtàwà torí pé gbogbo mẹ́tàbí lọ́rọ̀ ti pọ̀ nù wọn lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan so ẹ máa wá èwo ni wọ́n fi ń ṣe fàtáwá torí pé àwọn màlìkíyà tán pé àwọn tí wọ́n dé nígbẹ̀yìn ìgbà àwọn ọ̀kan táwọn àfa àkọ́kọ́ màlìkíyà pè ní mashhur èyí tí wọ́n pè ní ọ̀rọ̀ tí wọ́n máa fi ṣe fàtáwá àwọn tó dé nígbẹ̀yìn ọ̀ka fún pàápàá lẹ́yìn ìgbà tí Khalil ibn Ishaq tó ti yọjú tọkọ Mukhtasar gbogbo àwọn tó dé lẹ́yìn àwọn ògbìyànjú fún wọn máa lu ọ̀rọ̀ àwọn tó síwájú bíi ibn abdulbar gẹ́gẹ́ bíi albaji gẹ́gẹ́ bíi baji gẹ́gẹ́ bíi fandalawi gẹ́gẹ́ bíi àwọn afáńláńlá yẹn wọn ò lu ọ̀rọ̀ tiwọn mọ́ ọ̀rọ̀ ibn ibn ishaq ni wọ́n ń lò ibn ishaq yẹn mukhtasaru rẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ ni madhabul maliki ní tó bá sọ nù mukhtasaru ní madhabul maliki àyàfi bí tó bá ti sọ yìí pé yajuzu la yajuzu nínú mọ́sálà kan lè sọ pé wọ́n sọ pọ́tọ́ wọ́n tún sọ pé kọ̀tọ́ ọ̀rọ̀ wọn takora wọn tó ń bẹ̀ yẹn á lọ wo ọ̀rọ̀ àwọn ẹni tó tún ṣe ṣẹ́rùhù rẹ̀ àwọn tó ń ṣe ṣẹ́rùhù rẹ̀ àwọn wa sọ al-Muftabi pàápàá jùlọ al-Haqqabi nínú tírà rẹ̀ Mawahibul Jalil yọ sàlàyé fún ni wọ́n máa fi ṣe fatawa mẹ́. tó bá jẹ́ kí mọ́sáàbù Hanabila á lọ wo tírà tó ń pè ní al-Insaf fi Ma'rifati ar fi madhhabi sẹ́nu tíra yẹn láti mọ kí ni mazhabu tí wọn. tó bá jẹ́ pé àwọn hànàfíyà ni a padà sínú tíra tó ń pè ní alfadawa alhindiya alfadawa alhindiya tíra yẹn wọ́n bèzì ẹ̀ lórí kí ni fatawa lọ́dọ̀ àwọn hànàfíyà. náà máa rí kẹsàn a kọlọ so n ta ni a ah, kó sùọ báwo ẹsẹ̀ wọn kébi tó bá ń bọ̀ asúlà yóò jáde náà ní kó na ọ̀nà kó ń so náà àlọ́ wọ ọpẹ́ ìjọ ń ká di irun rẹ ti bàjẹ́ náà. na tẹ̀sí àmọ́ nǹkan tó sọ pé tó. ìgbà tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ láti sọ pé tọ́ba sọ pé káàbà wò kí lọ́ já mà áhà gbaná lèèyàn dọ̀daràn àmọ́ bí jókòó rẹ̀ kàn ṣe gbà ní báwọn mi ṣe jókòó ní sanni náà tẹ̀síwájú kí ló burú bẹ́ẹ̀ àmọ́ so lópin ìgbà tó o bá ṣe bẹ́ẹ̀ láti fi tẹ́ḿbẹ́lú káàbà náà. tọ́ba ti pín in tó ló bá já àlùwàlà séèyàn lè gbé àlùwà. séèyàn lè. séèyàn lè gbé àlùwà. lọ́nà tó bá pín ló bá já àlùwàlà séèyàn lè gbé àlùwà ni kọ́tọ́ o gẹ́gẹ́ bó ti jẹ́ pé tó jẹ́ pé gbẹ́ náà lọ́jà èèyàn gbọ́dọ̀ gbé alukurani tí èèyàn bá ti lálù alákò gbọ́dọ̀ gbé alukurani. àmọ́ tó bá wà nù ansẹ̀tì rẹ ìwọ lánìyàn pa ansẹ̀tì ló gbé ló gbé lọ́wọ́ nínú kọ̀mpútà rẹ ó lánìyàn pé láptọ̀pù ló ń gbé ká. ẹni tó lè pè é ṣé àwọn orúkọ náà gbà tí wọ́n ti ń sọ sí obìnrin lórí àdúrà àti àtúbẹ̀rẹ̀ kó jẹ́ ó tọ́ kí èèyàn sọ. a ti sọ a ti sọ sọ débi pọ́pọ̀ débi pọ́ àfẹ́ tún sọmọ. Nàá sẹ́yìn sẹ́yìn ti bí obìnrin ni sọ ń jẹ́fẹ́ bá bì. Ó ti parí ọlọ́ọ̀kùnrin. Sẹ́rí sẹ́rí béèrè mi ẹ kàn fi fa wàhálà fúnra yín. Ọlọ́run sọ pé ẹ̀ ń lẹ́kún tẹ̀sán. ó béèrè nípa nǹkan tó ṣe bá fi hàn yín yọ́gbà yín lọ́kàn sẹ́wọ̀n kó ti kọjá ìwọ fún ara rẹ ló ti tètè conclude ní ìsìn pé ọlọ́run kò forí ètò ti síwájú jì mí wa èmi ṣe ẹ̀ mọ̀ wá sí pé ní ìsìn tí wọ́n á sọ pé ó tún kí sọ̀rọ̀ pé ọmọ abèrè ó ti tọ́dún mẹ́wàá fa wàhálà fún náà wọn fẹ́ fẹ́ ìdíjà kóbìnrin ló fọwọ́ fún. níbo ló ti wá nù àdéhùn. ànínú ọ̀rọ̀ ìtìjú náà ẹlẹ́yìn mọ́tàlá kan pé tó bá kọ́ pin lọ́kọ̀ ọkùnrin kọ́ ẹ bá pé obìnrin lọ́kọ̀ ọkọ ọkùnrin kọ́ ilé yẹn ní béèrè tó ní ìtumọ̀ jù lónìí nínú gbogbo béèrè tẹ̀sí. so èsì Habibullah ọmọ nìyí ṣe ìdáhùn rẹ̀ ní pé kí ló fà á tó fi jẹ́ pé ntí wọ́n fókọ̀sì lé lórí ẹ̀rí inú ayé àkùrán náà ọ̀wùlá mẹ́tòmù nìta àbẹ́yìn àti obìnrin jọ fọwọ́ kara yín àbí kìrọ́ à ọ̀wùlá mẹ́tòmù nìta àbẹ́yìn fọwọ́ kan obìnrin. àti àdìsí àìsà sọlá nàbìsọlá àti sọlá máa ń fọwọ́ gùn tó máa fẹ́ forí kalẹ̀ kì í ti kó ń fọwọ́ gùn anabi sọlá àdìsẹlẹ kí ló fà á tó fi jẹ pọkùnrin náà làkọ́kọ́ obìnrin ni fáàrì ọkùnrin ni fáàrì obìnrin ni mọ̀fúró ló ń bì á kí ló fà á nítorí fà wallahu a'lam ó ní wípé bọ́lá ti ṣe dọ́kùnrin àti obìnrin first attempt ọmọ ń wá látọ̀dọ̀ ọkùnrin ọkùnrin lọ́lẹ́mìí àti súnmọ́bìn ju níbẹ̀rẹ̀ ju bóbìnrin ṣe lẹ́mí àti súnmọ́ ọkùnrin lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé tí àwọn ọkùnrin tí wọn bá fìlà fóbìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin kù lé bàbá rẹ̀ láì lọ́kọ. ìyẹn ni pé àlùmọ̀bàdáràtù ó máa ń wá látọ̀dọ̀ àwọn ọkùnrin náà jẹ́nẹ́rálì. torí ẹ̀ ló ti jẹ́ pé obìnrin míì àkàràwọ̀ fún mi wá bí èrè bí òkú ìní ọkàn wà bọ́rọ̀ gidi tí ò ní fílẹ̀ tí ìbá ti kọkùnrin tọ̀ ẹni kó súnmọ́ pé ọkùnrin ní máa kọ́kọ́ tọ́bìnrin obìnrin lọ ọkùnrin lọ́wọ́ rẹ̀ máa yá sí ọkọ̀ ọkùnrin ọkùnrin sì lẹ́ni tó ṣe pé tó bá fọwọ́ kan obìnrin yóò ní fílìn ní kíákíá ju bóbìnrin ti jẹ́ pé tó bá fọwọ́ kan ọkùnrin yóò ní fílìn lọ iná lọ́fà ẹ̀ dín mú lọ́fà ló fi jẹ́ pé nísìnyí ibi tí wọ́n ti kíù ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ìbátan àtọ́ lẹ́sìn ẹni tó lẹ́sìn gan torí ẹ̀sìn tó ní inú òfin máa ń gbé ah ẹ̀sùn mọ́ ọ̀mánà kí ló dé mo rò pé yé so àmọ́ ẹ̀sìn tí ọ̀lẹ́sìn ń wò kò ọmọ pé bí bí igi ọmọ pé kankan mo rò pé yé tí ó tún máa fọwọ́ ọmọ pé nkankan àmọ́ fún yín ní ọ̀fọ̀ ní ọmọ so ìdí inú tó fi jẹ́ pé dá ọ̀nà وبيني والله أعلم سبحانك اللهم وبحمدك